àní òtẹ́rì bá sì níṣẹ́ òtẹ́ ní ọtílẹ̀ rí ẹ̀rẹ̀ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹni whatsapp tẹ́fẹ́ ló whatsapp ni ìgbàtàn ara ìgbàtàn ara sẹ́ndì ìtumọ̀ àyà yẹn àti tẹ̀síìrù rẹ̀ ní Yorùbá tí mo tú jáde ìmọ̀kànlá fọwọ́dù ẹ̀sìn yẹn ara bíi tí àwọn ń fi ṣe mistake ọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ Musa àti Pédérò ẹ wá mọ̀ gbọ́ anabi Musa aleyhi salam anabi Musa aleyhi salam nàbí yú Musa mùgálàmù anabi tọ́lọ́ ránṣẹ́ ni ọlọ́run sì bá sọ̀rọ̀ tààrà tẹ́lẹ̀ wá ń ránkà àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn anabi ọlọ́run ló wà lóde tó ọ̀bá ti jáde bí ọlọ́run abẹ́ wọn lọ wà àbáwọ̀n kò sí àyà kanú kùránì tọ́lọ ti là mọ́lẹ̀ pé kí ní irú pánàbí mi ni tàbójìṣẹ́ mi ni ṣùgbọ́n kí dírù ọ wà nínú àwọn tọ́lọ ń mí sí láì jáde bí ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ sí mí sí ya Isa gẹ́gẹ́ bọ́lọ̀ sí mí sí ya Musa ṣùgbọ́n tí ìbá tèmi sí ni a jẹ́ pé ọ̀pọ̀ ló tètè dàrú nìyẹn láti bí ọmọ ó sì lọ gbé ọmọ jù sínú odò díàfọ̀ ọlọ́run mísì ni ìwà mísì yẹn kò sọ́dọ̀ jì sí ọlọ́run ọlọ́run mísì mọ́ríyàmù náà kò sọ́ di àlẹ́bí ọlọ́run ló mú kálẹ́bí òsọ́dọ̀ àdìsí bukọ́dà àti mùsùlùmù wípé kọ̀díkà nàkọ̀bùlákùnmùrìjà lùmùkàlàmùnà àwọn ọkùnrin kan wá síwájú yín o tọ́lọ mọ́ mi sí o àwọn ọkùnrin kan àwọn èèyàn kan àwọn èèyàn kan méjèèjì náà ló lọ méjèèjì náà ló lọ méjèèjì náà lọ ẹ̀kún tàbí màmá fẹ̀rẹ̀ wá mo dákọ̀ mọ́ríyàm mo dákọ̀ ya Musa mo wá fẹ́ mẹ́rin wá tó gbé so bọ̀dìkáà náà kọbùlákùn rìjáàlù mọ́kànlámùn àwọn èèyàn kan tó ti wáṣíwájú yìí tààmì sí mi ń gẹ́rì à ń yẹ̀kúnú à ń bìyà à tí wọ́n sì ọlọ́run fàyínká náà ti mìíràn mọ̀tí àdùn mìíràn fa umar táàbà ríru wọn nínú ìjọ tèmi yìí o ẹni tí ó dàbí irú àwọn ẹ̀yẹ o umaru ni ó jẹ. Therefore, Umar Faru, ló máa jẹ́ ẹnìkan wọlé kí kúnkún wọlé máa yìí now nígbà tó wá rí báwọn ọ̀rọ̀ ti yanjú wípé kídírù kò tó Musa bí kò sí pé ó jẹ́ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mo ti ń bọ̀ lórí ọ̀rọ̀ gẹ̀ẹ́dì àtẹ̀sọ̀ náà rìgálùn mùkàlàmùn ó jẹ́ kan nínú wọn ni ìyẹn jẹ́ nígbà wọn ó kejì kókó àpapọ̀ ni wípé lẹ́yìn àwọn ànẹ́bí ọ̀nà tó ká àwa yòókù kó ojú àwọn ànẹ́bí lọ kókó ẹlẹ́ẹ̀kejì wípé kọ́dírù ọ wà nínú àwọn mùkàlámùn umaru náà sì wà nínú wọn wọn nínú ìjọ ànẹ́bí umaru ni ó tí ó tí ó sọ bo ló ti rí sọ pé ọlọ́run ló fi mọ̀ mí kèé àlébì ti sọ fa umar umaru ni ó jẹ kò lè jẹ́ nìyàs now tẹ wá rí ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ àti tìjàní àti nìyàs tí ẹ̀wí o ìgbẹ̀yìnbẹ̀yìn wọn dé ẹ̀mọ̀lẹ́kẹ́ wọn wọn bá dé ní ìparí ayé mọ̀ ń gbọ́ yìí ẹ̀fẹ́ wọ́ọ̀kì wọn wọlé àjì pọ̀pọ̀pọ̀pọ̀ kò ní work. ọyọ ọyọ ọyọ ọyọ ẹsọ ọyọ ẹsọ. ọdọ àmọdá ni ẹbọ lẹfẹsẹ ni. ẹsọ. torí tí àwọn wí nígbà nígbà àjùjọ ń dìbò èsì lé lórí ẹnìkan ọ̀sọ́ yìí pé ẹnìkan ọ̀sọ́ yìí pé ẹnìkan ju àtẹ́lẹ̀ ìwà gbogbo àwọn prófẹ́tì tá ní àwọn wòlíì ọlọ́run gan sọ wípé kò sí ẹni tó lè kó àwọn ànábì ọlọ́run bá tó ti dání ló ń bẹ mo rò yé ṣùgbọ́n ẹni alẹ́ fọ̀rọ̀ hàn ẹni alẹ́ fọ̀rọ̀ lọ ọlọ́run lọ́mọ ti fi ń tu ètò ayé abẹ́ ìgbọ́rọ̀ mi bẹ́ẹ̀ bá pé rúyá ńlọ́wá ó lè wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wí pé lè wá torí pé ètò ayé gangan fún rẹ̀ ọlọ́ni ọ̀rọ̀ ọ̀rọ̀ bàtẹ̀lé orí ẹ̀ láwọ̀ ẹ̀sìn mọ́rọ̀ musa tó kọ́ lérò wà bẹ́ẹ̀ wọ́n ti sọ kókó méjì fún àkókò ẹlẹ́ẹ̀kẹta gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí kọ́dérù nígbàtí musa lọ ṣàbẹ̀wò sí pẹ̀lú àti ẹlátọ̀dọ̀ ọlọ́run pé lọ bá ẹrú mi ó ní í ṣe pẹ̀lú aládùúgbò ó ní í ṣe pẹ̀lú kí ni aládùúgbò ẹja wò tàn yẹn nǹkan mẹ́ta ló ṣẹlẹ̀ wọ́n gun ọkọ̀ ojú omi wọ́n gun ọkọ̀ ojú omi kọ́dírù ó fi ọgbẹ́ sí lára kí ló padà sọ ọlọ́ba kan bẹ́ ń wájú tí máa já ọkọ̀ ojú omi gbà àwọn ọmọ ìsìn ní mìsìn ni wọ́n èèyàn ní ṣe pẹ̀lú kọ́kọ̀ àdúgbò ti ẹ̀ ní eré àti ẹ̀ ní bẹ́ẹ̀ ni ní ìsìn àdúgbò ní ìsìn tẹ́ bá sọ pé ta ní máa da àdúgbò láàmú ẹ̀dàmà ẹ̀dàmà èmi ò lè mọ̀ nígbà tí ìgbàdùgbò yìí ẹ̀lẹ́dùgbẹ̀ pé sọ́rí ọkùnrin bọ́ọ̀dù kò ní ṣe pẹ̀lú bá sí nìkankan so ìrìn àjò kádírù tí máa lọ tí máa bọ̀ ọmọ pàpà kan bẹ iṣẹ́ burúkú ni máa ṣe ó sì mọ àwọn ọmọ òrukàn yìí gẹ́gẹ́ bí aláìní tí wọ́n ṣiṣẹ́ ní ojú omi ìyẹn jẹ́ ẹni ọmọ tó pa ọmọ bàbá ẹ̀ ọmọ ìyá ẹ̀ according to Quran ilé tó mọ ọmọ ẹni tó nílé kó tó bẹ́ wùlẹ̀ kí wá lọ̀rọ̀ bàtì nílẹ̀ ìta ń pè ń bàtì ní ní tó pamọ́ tọ́lọ́wọ́ fi hàn ẹ̀dá. ọ̀rọ̀ bàtì ní bẹ́ẹ̀ kí lọ̀rọ̀ bàtì ní bẹ́ẹ̀ ẹ mú kúránù ló jẹ́ káwọ̀ ọgbọ́ bàtì ní tí ń bẹ́ẹ̀ tẹ́ ẹ̀kọ́ mọ ìyá ọmọ òkun tí ń sàlàyé fún ànábì Musa hmm. ànábì Musa òkùnkùn mọ nǹkan kan tiẹ̀. kò lè mọ àwọn òbí bẹ́ẹ̀. kúnlẹ̀ ti bí bẹ́ẹ̀ kọ́ kúnlẹ̀ inú ẹ̀mí rẹ̀ lọ́lọ́run fi ràn sí pé ibẹ̀ ni ó ti lọ tó kẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ó ti lọ tó ẹ̀kọ́ ọ̀rọ̀ fẹ́ nǹkan mi èlò pé gbígbé bẹ́ẹ̀ àti òbí bẹ́ẹ̀. kúnlẹ̀ inú ẹ̀mí rẹ̀ pé ah, ìmọ̀ ima tó báyìí òun lẹ́ ń jẹ́ nìkan tó ń bọ́lọ́ sọ̀rọ̀ òun ló ń jẹ́ nìkan títí nìkan kúnlẹ̀ inú ẹ̀mí mi lọ láàfáà ọ̀nà láàfáà ọ̀nà ni ìmìtì ti ni ìmìtì ti iná ìmìtì ti Áníhù Áníhù kìí pé kọ́mọ̀ pé ń bọ̀ tó fi mọ̀ pé Musa ń bọ̀ inú ọmọ Nàìjíríà táwọn wí náà ni. ẹ má fi kún ọ̀rọ̀ Ọlọ́run ẹ má fi kún ìtàn Ọlọ́run ntọ́lọ́ ń sọ alẹ́dì sọ ẹ̀fì máa ń bẹ̀. ẹ má fún ní náà. láti fi kúkú pé kì sọ̀rọ̀ ọmọ kọ̀ọ̀kan ni mo sọ ẹ̀dá àdúgbò yín mọ̀ jù mí lọ. èmi ó bèè lọ́wọ́ yín ni ẹ̀ Eh. àdúgbò àwọn tó kú ní gbé <laughs> eh, eh, ẹ̀gbọ́n tó sọ ni ó ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹni ire ni wọ́n bọ́mọ yìí ṣe ń bá láìfù lọ yìí tọ́ọ̀gì ni ó yà hmm. ọlọ́run wá pa mí láṣẹ pé kí n pa. bọ́mọ yìí ṣe ń bá láìfù lọ yìí tọ́ọ̀gì ni ó yà. lẹ́kùnrin àlọ́kọ̀ yẹn náà ẹ ti pa. ṣé kúránù ti sọ nígbà náà ebi kura nìkan ó fún ànábì Muhammad mẹ́rọ ah, rẹ̀ ni ṣebọ́ sọ fún ànábì Muhammad ni. ẹ bí n tó ṣẹlẹ̀ ló sọ fún ànábì. n tó ṣẹlẹ̀ lọ sọ fún un. ádùrù gan fúnra ara rẹ̀ táwọn wíwọ̀n tọ́lọ̀ ń fún ní ìmọ̀ kọlọ̀rì kọ́ ànábì Musa kọmọ pé n tí ọlọ́run ó padà fún gbogbo àlíọ́mà ànábì àtànábì yìí ní lọ́rọ̀ lórí rẹ̀ ẹnu. ẹ wá mọ̀ gbọ́ ẹ wá mọ̀ gbọ́ ẹ wá mọ̀ gbọ́ ẹ wá mọ̀ gbọ́ ọlọ́run fún ara rẹ̀ ọlọ́run fún ara rẹ̀ ló sọ̀rọ̀ Musa àti Kọ́dírù àbí tó túmọ̀ sí pé ohun yòówù tí Kọ́dírù bá ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run ni ohun yòówù tí Kọ́dírù bá ṣe tẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ni àbẹ́kọ̀ọ́ ta ni ẹni náà nílò ju ànábì tó wọ ipò kọdìrù káàfi sọ wípé ìṣẹ̀lẹ̀ yẹn o ó àpláì sí wa. adúrú táwọn wíwọ̀n gbọ̀ngàn fúnra rẹ̀ ẹ bá mọ̀ pẹ̀lú ọlọ́run. Ah, ah, ah, abdimi ìbádìí náà ni ẹ̀rọ ọlọ́run náà lèmi náà ẹ̀rọ ọlọ́run ni mí táwa wọpọ̀ kádìrù ni ẹ fẹ́ sọ báyìí sáàbọ̀ kò kárìbì lẹ́fẹ́ sọ báyìí. ọ̀rọ̀ kò kọ́ ni ń tà ń sọ. bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. ọlọ́run wípé ọlọ́run lòun fi á ara wa lọ ṣùgbọ́n nìkan kan náà wá òkú nínú ẹrú ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a sì gbọ́pọ̀ kọ́dírù ẹ má lọ lọ́rùn ẹ má lọ lọ́rùn àwọ̀pọ̀ kọ́dírù so láti wá máa sọ pé ẹwà máa sì ràn mọ́ ọ̀rọ̀ kọ́dírù ẹbẹ́ ẹlẹ́lọ sí ọ̀rọ̀ kọ́dírù abẹ́ẹ̀kọ́ ni. ọ̀rọ̀ láti ní làṣọ débẹ̀. máa sọ pé ọ̀rọ̀ kọ́dìrù yẹn kò apply sáwà àlẹ́bì ti sọdún àdìsẹ̀ ẹ̀dẹ́ sí ẹ̀dẹ́ sí màdìsí pé kò dìkánà kọ́bùlà kún rí jálùn mọ̀kàlàmùn mìngẹ́rì àyẹ̀fúnú àbìyà pàyíntánà ahàdúnmínú fí umọ̀tì fàúmọ́rù umaru ni ó jẹ́ kẹtẹ́ tí ó ti dání kẹtẹ́ tí ó nìyá sí kẹsẹ́ yìí kìkẹ́kẹ́ sáwá gbogbo wa sáwá jẹ́ ẹ̀rọ ọlọ́run kò lè jẹ́ wa àlẹ́ ah, pé ò lè jẹ́ wa ìjẹ́ ah, tó rẹ̀ yẹ̀rẹ̀ jẹ́ ṣe máa mọ kọ̀kọ̀ wá ní ah, ìyẹn mọ kọ̀kọ̀ ní ìpẹ́ mọ kọ̀kọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì pẹ́ mọ kọ̀kọ̀ kọ̀kọ̀ ara yín lè ní sọ bẹ́ẹ̀ ní sí ẹmọ kọ̀kọ̀ ẹ bá tó mọ kọ̀kọ̀ kọ́ bọ́ta sí àlẹ́ ẹgbọ́n mi

ẹni tó ti ẹ̀ntẹ́ ó ti dún ní ó ti dún ní Yóò sì nà náà yóò mọ̀ tàìjẹ́rẹ̀ ní o. Wọ́n sì mọ̀ fáwọn fẹ́ ìjẹlẹ̀ náà lè òjì wọ́n gbà káà rìkọ́dù ẹ̀. Wọ́n bá lọ gẹ́fà rìkọ́dù fídíò ní.